gbọ́rọ̀ tí mò ń bọ́ ọ sọ ọba wù ọ kó o bú mi ọba wù ọ kó o kọ́mẹ̀ǹtì wèrè èdè tó ń gbọ́ lẹ́nu mi irú èdè wo lọ́jọ́ sọ́jọ́ kedu ọdín ma kọjọ́ sọ́jọ́ ẹ̀ gàúrí gàúnà alájì bá kó mi kọjọ́ torí wọn ọba yíbò tán n ò sì bá húsá tán yorùbá pọ́nbélé ló ń gbọ́ lẹ́nu mi wàláì wàláì yorùbá nìṣẹ́ ó dúró ẹ má ní yorùbá nìṣẹ́ ò ní dúró ẹ̀yìn rẹ̀ ni ó ti dúró á gbà á ẹ jẹ́ àti ẹ̀sẹ̀ kìnní ká tiẹ̀ dá dúró wòrán káwò bí ó ṣe rí à ń tà wá fáwùsà ń tà wá fún yíbò láti yọ ń fìyà jẹ wá ẹ jẹ́ àgbà Yorùbá nation ká tiẹ̀ dánwò náà káwò bí ó ṣe rí èmi sì mọ̀ pé rere ni ó fọ̀ jáde wàláì àwọn Yorùbá bọ̀ ó wọ́n ní kàkà kí kìnìún kò sí akápò ẹkùn oníkálukú ọ̀sọ̀dẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o ẹja sọ̀dẹ tí a lọ́tọ̀ àwa ọmọ Yorùbá ẹja finúkonú yóò yóò yo Yorùbá ronú wò ẹja gba Yorùbá nation kó dúró yóò sì dúró pẹ̀láṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn ànábìwá mọ́mọ́ sálàlá àlè wàsálà yorùbá nation ọ̀kan ni wá